والسلام الله أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم ثم بعد فسلام الله عليكم ورحمته وبركاته أدعو فيه ولو وقد يكون جميع العلمين في المتعاونين

ní ṣe pàtàkì torí pé ní bá a ṣe ń ṣe yìí láti máa fi ọlọ́run ọba náà ní ìfọ́nà ọba tó tẹ́wọ́ gbà fún àwọn ní ìgbàgbà ọlọ́run ọba tó dé wà pẹ̀lú olùpadà lẹ́yìn owó ọlọ́run olùpadà lẹ́yìn owó iṣẹ́ dáwà tí ẹ gbé dání ó sì jẹ́ pé ní ẹ̀yìn tètè lọ sí ojú ọ̀nà súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam àwọn súnà tí àwọn èèyàn ti gbàgbé àbí àwọn súnà tó ṣe wípé ní àwọn fẹ́ àwọn èèyàn fẹ́ sọ ti dídí àmú àwọn ìlọ́wọ́ ọlọ́run wá gbé tètè àtàwọn yòókù náà bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe iṣẹ́ jẹ́ iṣẹ́ ìfọlọ́run ṣe ní kẹ́ẹ̀kẹ́ ìṣá àwọn pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ẹ jẹ́ iṣẹ́ títí tí yóò pẹ̀lú alẹ́ lágbára ọlọ́run ìrìnàmọ́ bẹ́ẹ̀ ṣe wá ń jẹ́ ìnáà kò wá ní gbẹ́ngbẹ́rẹ́ pọ̀ àwa ń jẹ iṣẹ́ àjẹ títí tí àwa débi kan àlùrò àlùkébò àlùrọ́jò kò wá bẹ̀rẹ̀ sí ní ìjọra ẹni lójú ọlọ́run níbi ṣàdúró fún wọn ọlọ́run ṣàdúró fún wọn àti gbogbo ẹnikẹ́ni ní ṣe dáwà tó ń dìbò lọ gbogbo sínú àwọn ọmọ ọlọ́run àlẹ́ ìgbàsọ́lá jẹ́ lẹ́ẹ̀kan sí àti yín àti bẹ̀bẹ̀ káàbọ̀ ọlọ́run wa ní ṣe lóyún ní nítorí àwa kò fún inṣàlá ẹ̀ẹ̀kan wá inṣàlá bá ti ti ń bá àti pàdé láwọn ọgbẹ́ náà bá ti di inú ájì náà lágbára ọlọ́run àwọn kan síbẹ̀ ní sàlẹ̀ lágbára ọlọ́run inṣàlá ìdánilẹ́ ọmọ ìyá inú ẹ̀ tọ́bà أصول نيجيرية لكن لمواليد كتل ما شاء الله ما شاء الله ما شاء الله الجنوب في أواتي ما شاء الله أنا رأيت في دولار كل أي دولار أواتي هم ذاك أنا بلاك ما شاء الله ما شاء الله ما شاء الله ولو جوا وجبت أبو يجري أتكلم وينك أتكلم إن شاء الله إن شاء الله أتكلم ما شاء الله الحمد لله الحمد لله والله ربنا gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ káàkiri àgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí náà ni àwọn náà ti ṣe sẹ́yìn ẹmọ̀ nígbà tí wá olùdè ní kò sí pátápátá wá rí sẹ́nitọ̀ àwọn nǹkan wọ̀nyí kò sí nínú ẹ̀sìn so ogun tí à ń bá àwọn èèyàn wa jà kì í ṣe ogun àdá ogun ìbọn àdúgbò òrùnú ogun ìmọ̀ nítorí ká padà sójú lọ́nà ọ̀nà tó fi kí àbá àwọn èèyàn jà ní ọlọ́wọ́ sí àwọn pẹ̀lú ọ̀rùn ààrẹ pẹ̀lú àṣẹ ọlọ́wọ́ bá ìyẹn ń tára ìní bá ara tìbò ní àwọn iṣẹ́ wa náà tí wọ́n fẹ́ fẹ́ mímọ̀. ok àmì sàhábì abdulrahim saheed abdallah ló ń sọ sí. abdulrahim abdallah saheed asilu gangan rosulu wa kápá ní nàìjíríà bẹ́ẹ̀ ni. ọgbọ́n àwọn bàbá àbí rárígbé méjèèjì àwọn ni wọ́n lọ sí lọ́nà tó tọ́ ní oṣù ìgbà ni wọ́n bí àwọn ìdájọ́ wa sí àwọn kan wá bí àwọn náà ti tẹ̀ka máa bá ṣe bí ìjọba tó ń láàrin ẹ̀rọ iṣẹ́ àti àbíyẹ̀sọ̀rọ̀ àti ìjẹ́ الله شكرا حياكم ان شاء الله حياكم الله ان شاء الله الحمد لله رب العالمين وافضل الصلاه واتم التسليم على المبعوث رحمه للعالمين محمد بن عبد الله واله وموالاه وتبع هداه الى يوم القيامه بعد عليك يا الله سبحانه وتعالى وشيا صلاة محمد صلى الله عليه وسلم صلاه صلاتنا المباركه على ايدي النبي الصحابه àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà tó lábọ́ fáwọn ṣẹlẹ̀ wọn tó wà ní ìlú yóò fún àjẹ ọjọ́ ìgbẹ́ǹde àtìyàmù inú mi yóò púpọ̀ láti ìgbòkúta àwọn àdúgbò ṣe kò tó rọ̀ ìrìn láwùjọ àlàwọ̀ àá ọlọ́mọdé àbáwá lọ́wọ́ díẹ̀ tó lọ́rẹ̀ ẹ̀ ipe bá a mọ̀ wọ́n ó máa fi díẹ̀ tó gbòòsì àgbèjì báyìí nígbà tí ọ̀rọ̀ ọkùnrin tó ló ti ní ó fa nǹkan tí ìdí sọ̀rọ̀ sọ̀rọ̀ náà ẹ̀yin lè máa sọ ilé ìgbìmọ̀ èèyàn àbá àlẹ́ yorùbá wá ṣe ìgbàgbọ́ ilé ebi náà àbá àlẹ́ yorùbá náà látílẹ̀ torí nìkan bò sí nínú ẹ̀sìn àtílẹ̀ wá ń bàjá sí ẹ̀dọ́ ní òsínú ẹ̀sìn àwọn kan ń fi ń kéré ní òsínú ẹ̀sìn kan fi ń kéré ẹ wá ń bẹ́ẹ̀ nígbà ẹ̀dọ́ ní òsínú ẹ̀sìn ẹ̀ bájà ẹ̀ bájà ẹ̀ ní ká wá pàdé ní àlọ́gbọ́dà bá tán gbogbo ètò gbígbẹ́ nínú wa lọ́mọ́ta bá rí àwọn ọ̀rọ̀ ìyá ọlọ́wọ́ adékáwádé àrídé láǹfààní ọwọ́ àjẹ́ta ẹ̀rọ à ń lọ àgbọ́ àwọn àlejò oríṣiríṣi wọn á jẹ́ láǹfààní àti ìgbẹ̀kún pẹ̀lú wọn pàláì aláìláàbì ìgbàkúnláfẹ́ èmi làwọn sọ̀rọ̀ títí kí ń gbà tán wá sọ díẹ̀ nípa àrìn àjò wọn wọn wá ń sọ àwọn àtàjọ jíjà mọ́là ń pa wọ́n pọ̀ wọn wá ń darí gbogbo àwọn àlùfáà wa àwọn dókítà ṣàfihàn ìgbàdìbọ̀rọ̀ di àtòtò rúbáwọ́ bẹ́ẹ̀ labiola tó dẹ̀ nígbà wọn. wọ́n bàbá ti wá rí àwọn tó jẹ́ kiri báwọn àfa àwa báyìí ipò àfa àwa lágbọ́dọ̀ gbé àwọn náà ìwà bẹ́ẹ̀ láwọn máa fẹ́ ọlọ́kadà bá a sọ̀rọ̀ ní ẹ̀dùn lọ́rọ̀ ṣùgbọ́n aláwọn fẹ́ ní kẹ́lí mọ̀ pẹ̀lú wa kẹ́lí ilé gbogbo ọ̀rọ̀ dé kìlì fẹ́ẹ́ jọ ẹ̀ ká kí ó gbọ́dọ̀ ọlọ́kadà bá a sọ̀rọ̀ lẹ́sàn ọlọ́run kúrò dáa o mọ́tàlásí àdébò wa Muhammad sallallahu alayhi wa náà ìjọ kí bóyá ìṣá ìta lè ti jẹ́ ní àsìkò yìí hmm, àsìkò yìí ẹ̀fọ́ orí ṣílá ilé yìí túmọ̀ sí náà ah, gbogbo nǹkan la fi dùn pé ìbáraẹni ọgbọ́n kankan ni àmọ́ gbọ́dọ̀ àtàdà bírù lọ lórí ẹ̀ gbogbo wa gbogbo náà ni yóò bá san fún ní ọjọ́ ìgbọ́jọ́ méjì ní Madina because Allah Madina tó Rasulillah Allah Munawwara Allah Madina Sharifa kẹsùn àwọn kọ́dà bí èèyàn bá gbéra tó lọ fẹ́ lọ ṣe umura àbí hajj tí ẹ bá ti parí iṣẹ́ hajj àbí mọ́ra kí padà sí padà sí mọ̀tínà inú ẹ̀. àbí jẹ̀jẹ̀ á wà yìí ká mọ́ fún ọ̀dí lẹ́yìn àmọ́ ètò tán ti lọ sílẹ̀ fún wa là àwọn alimaru olúyọ̀lé mustapha orúkọ tí ẹgẹ́ ti wá ní òkúkú lọ kódà wọ́n ti ṣe tíkẹ́ẹ̀tì nígbà bẹ́ẹ̀ wọ́n tún ilé tá a lọ́sàn-án náà bá wa bí ọ̀hún tó gbowó mi ọlọ́mọdé àbára tó ń sọ ìbí òun yẹ pé lọ́jọ́ tó wá sí lóore jù ni pé fúndùkù tó ti mú wa ẹ̀kúlé wa ní kábà wà ní akẹ́kọ̀ọ́ta akẹ́kọ̀ọ́ wa gbóòórùn wa ní gbàgbọ́ pẹ̀lú rọrùn tí mọ́tà ní ọlọ́mọdé àti ọ̀nà ìbẹ̀ àti mọ̀bẹ́ ọlọ́ba àtọ́ rẹ̀ sọ̀rọ̀ ẹ gbogbo àwọn tó ṣe sábà bí òkùnfà sí ẹ̀sìn débi náà tó ah, ṣe ṣá aláàlá ọlọ́bọ̀ṣà ṣe wọ́n ní eh, ọlọ́ba mi san wọ́n lẹ́sọ̀ ọlọ́run nìkan ló lè san wọ́n lẹ́sọ̀ lórí pé eh, ẹni ó kọ́kọ́ ṣe hajj náà kówó rẹ̀ lórí program tó padà jọ fíìmù lójú àwọn ẹni tó bẹ̀rọ̀ rẹ̀ ni kódà gbà tọrọ múra yìí dé mo wá tó fi lẹ́nu náà mo wá tó ṣàdúrà fún wọn ẹ̀yin lẹ sílẹ̀ fún yín balẹ̀ sí ní gbogbo ìyẹn wá ti dé mo múra méjì wá tẹ̀lé báyìí so ọlọ́run kó sábà bàbá ìjà sí ọlọ́run adáko àdúrà tẹ wá sí o ní wọn ní káwọn ìwọ̀n bá ń sí náà tẹ́rí àríyá àlẹ́ọ̀dọ̀ àlẹ́kẹ́dọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó yára bá ṣẹ́jẹ́ ó wá súnmọ́ àwọn ìṣẹ̀lẹ̀ yìí púpọ̀ ìyá ó tètè wọnú ọ̀rọ̀ yìí gan ó lè tètè wọlé díẹ̀ lára kíburu lè tètè wọlé ojúbu lè tètè wọlé ẹwọ ìṣètùbáàlù táwọn mọ̀ṣẹ́ ẹ̀sìn nínú wọn ti dájọ́ ìsìlámì àti màdínà àwọn òdìdí kò rẹ̀ àmì ìdìkú nígbà ṣẹ̀yà láti bo ti bo ẹ̀rá kù láti bo ti bo àwọn tó jẹ́ àwọn àbá àwọn akẹ́kọ̀ọ́ wá láti ẹ̀ṣẹ́ àdánwò wa lọ wọ́n tó fún kàkàdìrà àdókò rà lórí ẹlẹ́yìn là lórí ọgbẹ́ ní dòkòrò ní dòkòrò ní fẹ́ parí ẹni àwọn àtàdán àwọn yìí gan-an wọ́n tó lá àbá fún yàn kátó wá ní àwọn oúnjẹ àmì ìpínlẹ̀ yà. ẹ̀wẹ̀ kí ni o ó lè bí ó lè bí kíbe ó lè bí ìyá ó o ó lè bí ọlọ́run dákun mẹ́jọ bí ẹ ó lè bí ọlọ́run dákun ti sàdéhùn fún wa o tó bá kọ̀ láti ó bá bí ah, ọlọ́run dákun mẹ́jọ mẹ́jọ mọ̀ lọ́dọ̀ wa ọlọ́run dákun mọ̀ lọ́dọ̀ wa ẹ gbogbo àwọn tó wá dé ní sábàbí ẹnu ọlọ́run tí ọlọ́run ọba lòun sábàbí fún wíwá yìí ah, ọlọ́run máa ń tẹ̀lé rẹ̀ lọ́wọ́ ìrìn lè ti dùn àwọn ìrìn kéèyàn máa tún gbí nǹkan míì ìjọ nígbà tó kọ́kọ́ kí fájẹ̀ ọ̀pọ̀ ìgbà tó ní pé bàtà dé òkú láti ẹni wà tí mo kí fájú ìtọ́mú wá wúra mi pé èmi náà ní mọ́sálásí àdínábì wa èmi náà wà láìla àbí tó ti gbé fún mi wúlẹ̀ tẹ́lẹ̀ voice note mo fi àdúrà tí mo fi mo ti gbàdúrà sí mọ́ àmọ́ bọ́ lọ́hún tó ju àdúrà tí mo fi mọ́ ní sọ̀rọ̀ bàtí rẹ̀ ẹni tó tún wá fún oṣù dìsẹ́mbà náà lọ́mọ àtàwọn náà lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ẹni oṣù tètò ajé lọ́sílẹ̀kùn yìí ọlọ́mọ àtàwọn àwọn yìí àwọn òbí bá wọn ìlẹ̀ ṣe ní yóò máa jọ fíìmù báyìí nígbà táwọn ti wá gbọ́ pé nǹkan múra ọ̀ lẹ́gbọ́n ẹ̀ lọ ẹ̀ lọ àárẹ̀ ẹ̀bà àtẹ́bí ní ẹ̀jẹ̀ ti máa jẹ ọlọ́run ẹ̀jẹ̀ ti máa jẹ ọlọ́run ọlọ́run gbogbo wọn báwọn ọlọ́run máa tẹ wọ́n lẹ́sọ̀ gbogbo wọn báwọn ọlọ́run máa tẹ wọ́n lẹ́sọ̀ ọlọ́run máa tẹ wọ́n lẹ́sọ̀ ẹ̀jẹ̀ ń gba àwọn oríṣiríṣi àwọn èèyàn wọn máa ń ṣàdúrà fún mo ti dé mo tún gbọ́rọ̀ àwọn ẹlòmíín àwọn èèyàn náà lọ́ọ́ ṣe tí ọlọ́run ọlọ́run bá مكان شيخ ورفع الله بك او مشايخ بلاد الجامعه الاسلاميه او انا هو دي الجامعه الاسلاميه في وجوه طبعا àwọn òdíbi wà pẹ̀lú wa láàárọ̀ àwọn àdìsá ìlú àwọn mìíràn táwọn àlejò lè sẹ́ẹ̀dì lè bá dé. ẹ sẹ́ẹ̀dì súnà ní jẹ́ bẹ́ẹ̀ súnà ní ọ̀la ìsúná. lórí ẹ̀ máa ń pé òdodo tó pa kálukú wa pọ̀ a sì ní nàdẹ́ fàyè lágbájá àwa ní ọlọ́dọ̀ wọn. sàrọ̀ bàbá àfọlẹ́ bára kẹlẹ́ àfẹ́sọ́. ọlọ́run ti ọlọ́run bá aṣọ lédè látọ̀ ọlọ́run pẹ̀lú. èmi ti wá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀dá tó máa ń túmọ̀ àdúrà náà ẹgbọ́nà bá ní báńkì lóṣù méjì ní ìyẹn ọmọ wa bí wà láyé ojú rẹ̀ ó dúró ọ̀rọ̀ ọlọ́run lọ́rùn ojú bẹ́ẹ̀ lóṣù oṣù kan pàtàkì ọlọ́run ò lè ṣe ọlọ́run ò lè ṣe. èyàn tí èyàn bá fẹ́ polówó ìsìláàmù fún yẹn tẹ́lẹ̀ ń jẹ́ bá ń bá sọ̀rọ̀ ìsìláàmù tí ò bá ti gbé ẹ̀sọ̀ fún wájú kò sí lọ bẹ́ẹ̀ bá lóun já àfà tó bá dé bí ìmọ̀nì rẹ̀ gbọ́dọ̀ lẹ́kùn ìmọ̀nì rẹ̀ jẹ́ ìsìláàmù tó ń ṣe náà rèé wọ́n lọ́ bá dáadé láǹfààní àti wọ́ọ́rọ́ ń bọ̀ àpẹẹrẹ mo wọ bẹ̀ lábẹ́ àgbẹ̀ ìyẹn lábílà àwọn ti àdúrà mbẹ́ ṣùúrù kan wá tí mo rí dé yìí ní ṣùúrù rí ọlọ́mọta bá fọ́n ìbárikà ní Ẹgbẹ̀rẹ̀ sàárì fẹ̀ ni mú jẹ́. Èkó lè à máa ṣàlá àwọn ṣàlá. Àlùkúdírí máa ṣàlá. Ọ́bẹ̀dì jẹ́ ìdórí. Ayẹ́ kọ́mọ́dé ìdórí ẹ̀dì. Máa ṣàlá. Àwọn afọ́wà yìí wọ́n kọ́ nígbà orin náà ó ní ìṣà. Bàbá mi àti ìjẹ́ ẹ̀ẹ́ شاء الله ما شاء الله جزاكم الله خير ما شاء الله جزاكم الله خير بارك الله فيكم ما شاء الله جزاكم الله خير ما رضى الله بكم àwọn ni amir wa ti sáfà. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ آه، الشيخ عبد الله ولادك نعم ابي بيعمل الفيديو اليوم اما تجيك الله اكبر لا لك ابو ولادك اوكي بارك الله فيك ان شاء الله حياكم الله سبحانك اللهم ان شاء الله لا اله الا انت عليكم ورحمه الله وبركاته